Give me assurance. Ah, love again. Assurance. Love again. Give my baby assurance. Love again. Báwo ni ẹ̀yin àti macaroni báwo lẹ ṣe ń sustain relationship yìí? Torí mi ti gbọ́ ń gbà kan rí pé ẹ fẹ́ra yín. Ah ah. I will be honest with you. Nígbà àwọn èèyàn mọ̀ pé mo yìí kì í parọ́. Boss and um, subordinate relationship is my boss ọ̀gá mi ni wọ́n jẹ́. Bàbá tó sìn bọ̀, he's single. Eh, how, how do you know he's single? How do I know How do you know he's single? That means you're a freaky freaky too. Tell me what I do. I'm not a freaky freaky. You are a freaky freaky. No, no, no, you're no, behind no. my husband. Ojú tó lé, ojú tó kó is somebody that is talking like that. No. You want to pack out now? <laughs> While I, I used to go for auditions then, I some of my friends wọ́n máa sọ pé ah eh, woman yìí wọ́n sọ pé kí n bá kí n bá sùn or something and you know they didn't see it as a big deal because they just felt like hmm, i'm going to enjoy myself but for the girls were always like mm, mi ò lọ mi ò you know things like that but for for guys it was very easy for them to just adapt you hardly even hear of it you have a lot of female directors and female producers yes. doing same things, you know, to young guys. It's just that those guys don't see it as mm, sex for roles. They see it as because, pleasure. Uh, they see it as pleasure. One gbádùn, wọ́n ah, gbádùn. Ah, mommy no one wa. Yeah, so cheat on me, I'll cheat on you. 50-50 ni o. kó lè tún rò. yes Now, by the time you don't see me for one year after you just in fact it's not even cheating you just you you do something you start talking to another woman like this. kó bẹ̀rẹ̀ láti be flex. Eh, plus women no plus men everybody now they are cheating you don't know. mi mọ mi ti ka o. Eh, really. ẹ eh, this cheating. èmi èmi ogun re o cheat. a man that would not even care that would disrespect you dáhùn náà bìkítà tí ó tiẹ̀ kọ̀ọ̀kan oró tiẹ̀ rárá. oró tiẹ̀ rárá mi ò fẹ́ i don't want that kind of person i want a god fearing man that I, in, oh, no matter what he does ó mama, ma mama, máa mama, ó mama, feel bad pé ah mo ṣe nǹkan báyìí báyìí o you know things like that. the moment he sees me he will know that ah this thing that i did i did something bad to this girl that's the kind of person i want. for skit wọn kì í sanwó wọ́n máa fún you wàá jẹun wàá dẹ̀ lọ you understand thank you or wọ́n máa sọ pé ah don't worry me too i dey for you you understand. baby shey you dey eh, for me. so and i just i i feel like mr macaroni he has really raised the bar for a lot of skit makers and content creators out there because he really plays. Eh? Eh. Mm? Eh. Is that what? Is that what? Kikiski. Girls, girl, okay. káàbọ̀ padà sórí ètò wa ètò yín mọ̀mọ́ náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ dé ẹ káàbọ̀ ṣé mo rí pé mo sọ fún yín mo ní tá a bá ti ń gbé iṣẹ́ àwa ọkùnrin wò náà la máa yẹ iṣẹ́ àwa obìnrin wò because particularly nation builders ni wá àwa obìnrin là ń tọ́jú ilé àwa obìnrin là ń tọ́jú ọmọ àwa obìnrin gan alẹ́tọ̀ọ́ àti ṣiṣẹ́ because a whole lot of us a ní vision a ní mission tẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ obìnrin mi ó máa sọ fún mi ah, i want to be this i want to be that ìdí nìyẹn to fi jẹ́ pé women must also come to the table with what they control this is not what you bring to the table if you like bring anything to the table so far what you are bringing to the table can move anybody forward eléyìí mo fi máa ṣe àfihàn àlejò mi torí ọmọdé ni wọn no i'm not i don't mean pe small girl like that but a small girl already in big woman character báwo náà tiẹ̀ ṣe cope báwo ni mọ́mì wa gan báwo ló ṣe kó pẹ̀lú dáàdì wa tọ́lọ́ nìṣọ́ lẹ́nu ni dáàdì wa ẹni gbọ́dọ̀ lórí dáàdì wa ẹni real life real life kó má sì gbọ́ wá bóyá bí rat poison mm, mm, mm, no no don't do that eh, eh, eh. tẹ bá ní irú dáàdì wa yẹn ẹgòrí òkè fún wọn tẹ bá máa fi kúrò láwẹ̀ forty days twenty one days ninety three days fifty two days one oh two ní kẹfì parí ọlọ́run àpàdà gbàdúrà yín àti kẹ́mi bó o níṣẹ́ wa dáadáa. wà dáadáa ẹ káàárọ̀. ah ah this your smile is so contagious you look beautiful. Ah, ah <laughs> ah share me the secret now. what's this soap na that you are baffing. ẹ máa ń wẹ̀ fún three days mm. tẹ ẹ if you don't baff after three days you can now baff and. tí wọ́n fẹ́ ṣe fún yín báyìí tí màá ní kẹ̀kẹ́ abidí léde Yorùbá. ah no ẹjọ nítorí Ọlọ́run <laughs> ẹjọ. ó dà ẹ kọ́kọ́ bá mi kí àwọn aráalé náà I know your fans are watching now. okay to all my fans, I <laughs> and um, hope you're good. Hope you're fine. Yeah, like I am. Like you are, of course. Where did mommy wa come from? Where did he emanate from? I know it's Kemi Ikusheedun. Yes. So ibu ni mommy wa ti wọlé wá. Ah, um, mommy wa came from daddy wa from video. Tamanche. yes. Uh, skit àwọn Mr. Macaroni ni mommy wa fi jáde. Eh, nǹkan tí mo gbìyànjú láti béèrè ni pé characterization yẹn. oh okay. how ah. did you grow it. mọ́mì mọ́mì mi ni the oh. one envision. <laughs> oh báwo ni dáàdi ṣe ń kó pẹ̀lú mọ́mì. ah mo mọ́mì mi máa ń calm down fún dáàdi mi ẹ̀rín ni mọ́mì wa máa ń calm down fún dáàdi wa. So with everything that Daddy Wa has done to Mommy Wa, she has not left. She's still in that house. So why do you think it's it's like that? And plus, uh, you know, the older generation, they're actually like that. You hardly find divorce, breakup, things like that in marriages of then mm. compared to now. I feel like our mothers, woman, woman take a lot, a whole lot from their husbands. That's the truth. they take a whole lot from their husbands. One, so tí dádì wa bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún mọ́mọ́ ó yẹ kí mọ́mọ́ wa kẹ́rù ẹ̀ kó kúrò. Eh, yes now. Mm. Ah. So real life, if you were in that situation, mm-hmm. you would leave. If I were to be in that situation, and is why he's carrying freaky freaky. Let me go, gan máa gbé that boy, mama lọ. Oda, <laughs> ẹ jẹ́ ká pa ìyẹn tì. Was it mass communication? Was it theater art? Kí lẹ ṣe jáde nílé ìwé ẹ̀kọ́ gíga tó fi di pé flair or tẹ́ grow um, passion for acting? Accounting ni mo study. O tẹ̀ wá yàtọ̀. Ofa. yàtọ̀. <laughs> kò tiẹ̀ sún mọ́ra wọn báwo lè ṣe wá ṣe. Ah, I've always just enjoyed acting, so it wasn't it wasn't a big deal for me. And I see it as in Nigeria, you need to have two things that you're doing. Two or more. Two or more, it's true. Two or more. You cannot even add two self go it's not it's not sustain. sustain. <laughs> So you need to have you have you need to have multiple sources of income. Yeah. Eh. And even if you're not using everything that you're doing, you need to at least be knowledgeable in a lot of things yes mm. so it gives you a lot of varieties i have money. ní àwọn ọ̀rẹ́ tí wọ́n tí study theater art they are still hustling the way i'm hustling but the truth is i have a upper hand because i have an accounting certificate. Mm. ju tiwọn yẹn lọ pẹ tó tábà ní ká wo nínú industry ní interview yẹn kan tí mo ti gbọ́ rí tẹ ní ah, àwọn obìnrin àwọn ọkùnrin nìkan kọ́ ló máa ń ṣe sex for all pé àwọn obìnrin náà máa ń béèrè in fact lọ́wọ́ obìnrin ẹgbẹ́ wọn mm-hmm. bọ́lá ṣe dáyé Adam and Eve ni kò ṣe Juliana and Juliet. no but ẹ eh, mọ̀ pé some people Adam and Adam some people Eve and Eve and some kódà ṣé ìbá ní ṣe gbogbo ẹ ṣé ìbá ní ti approach ẹ̀yin rí ah, eh, no you can't say no no no please do if you say no we already know you lie. well if if ti approach mi tẹ́lẹ̀ but mi ò gbà because Adam ni mo like but in this scenario in this um, um, circumstance a lot of you have a lot of female directors and female producers sure. doing same things you know to young guys it's just that those guys don't see it as mm, sex for roles they see it as because, pleasure uh, they see it as pleasure One gbádùn one. Ah, gbádùn ah mọ̀mí ló gbéra wọn wá. yeah so while I, I used to go for auditions then I some of my friends wọ́n man sọ pé ah eh, woman yìí wọ́n sọ pé kí n bá kí n bá sùn or something and you know they didn't see it as a big deal because they just felt like mm, i'm going to enjoy myself but for the girls were always like mm, mi ò lọ mi ò ṣe o you know things like that but for for guys it was very easy for them to just adapt you hardly even hear of it except just few people that will tell you that oh this thing happened with this person o so. ẹ jẹ́ kí n understand ẹ̀ kọ̀ọ̀kan tó bá sọ pé obìnrin àtobìnrin mm. kí ni fear you feel kóbìnrin máa ń feel because bóyá tán bá máa bí mi máa ní two ways if you are not scared of the fact pé wọ́n fẹ́ introduce èèyàn sí nǹkan téèyàn mọ̀ or mm. téèyàn ò ṣe mm. you might be looking at the fetish angle of it so which yeah. one would you also agree with. I think in general it's not something that <laughs> should be condoned. in general I, I i don't think there should be a demarcation to anything in general it's something that should not be condoned I, it's something that i don't i don't feel I can do. Yeah. So if tó bá kówó wá sí ẹni dá lọ. Ah no, mi ò ní dá lọ. Máa stick pẹ̀lú Ádámù ní kẹ̀kẹ́. Heaven is the goal. <laughs> O ṣe o ṣe o ṣe Heaven is the goal. All right, I want to ká wò báwo ni ẹ̀yin àti macaroni báwo lẹ ṣe ń sustain relationship yẹn. Torí èmi ti gbọ́n gbà kan rí pé Ah ah. I will be honest with you. Nígbà àwọn èèyàn mọ̀ pé mi kì í parọ́. Èmi gbọ́ pé ẹ fẹ́ ra yín nínú ah. ìkọ̀kọ̀ ni ẹ ṣe ní gbangba pé ah, ah. ẹ fẹ́ra ẹni sọ̀wọ́ i'm thinking ẹni méjèèjì ẹ máa work. did you did you say mrs ikushedun díẹ̀ or did you say mr ikushedun díẹ̀. ìkọ̀kọ̀ ni èyí tó bá ti jẹ́ gbangba mr and mrs ikushedun gbọ́dọ̀ jókòó <laughs> and it was i think shortly before then after then ni ẹjọ́ release the photo shoot tẹjọ ṣe mm, model mm, mm. we want to believe because àwọn kan náà bọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú model fótó ta ta release mi pé model lọ fi bẹ̀rẹ̀. ẹ ló ti wọn nìyẹn. <laughs> òun náà la ṣe ń sọ ibà yìí pé yá ti yé ká lọ máa máa sọ. no <laughs> no we have a boss and um, subordinate relationship he's my boss ọ̀gá mi ni wọ́n jẹ́. But he's single. Hey, eh, how, how do you know he's single? I don't I know he's single. How do you know he's single? That means you're a freaky freaky too. Tell me what I do. I'm not a freaky freaky. You're a freaky freaky. No, no, no, you're behind my husband. Ojutole, Ojutoko is somebody that is talking like that. No. But you want to pack out now? <laughs> If you pack out, then pack out. Don't be me dey wọlé wá báyìí ni. Ah. Èmi ti padà wá omi dé ti lọ <laughs> ẹjọ́. Lọ́lá ìdíje ló máa lọ gbé wa. No. <laughs> àbí aṣọ lásòbò wà lé. ikú pamọ́ mi wà. okay let's let me ask you lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí ní industry wa a rí i pé okay fine especially from the music angle the maltreatment and all of that ó ń ṣẹlẹ̀ náà ní theatre tabadẹ ní kawo you been with us for a while alámọ̀ni alátìní ó ti ah, owó ti pọ̀ wíyẹ oh, tótótótó rich rich people yeah money tótótótó rich rich people so tótótótó ó dà wọ́n wá ní nínú industry wa náà pé a máa tó maltreat ara wa in the sense that people do not want to pay for your craft wọn ò fẹ́ sanwó iye tó yẹ kó o máa gbà do you think we can continue or is there is there an advice tẹ́lẹ̀ wò pé okay bóyá tá a bá tún ṣe báyìí tí owó ẹ̀ ò bá ju ìwọ̀nba lọ pé mm. àwọn ìwọ̀nba yẹn ṣiṣẹ́ don't have a big mouth and have a small budget mm. kí lẹ́rù. so first of all before I answer that question I want to thank Mr. Macaroni because starting from day one just a very short thing that I did. He paid me a whole lot. I'm not going to tell you the amount, but he has always been paying for the craft. And this is even Skito, Konche, move, full move your big project or something. Mm. And he has always been paying. So, and I've seen a lot of people that if for skit, one king song, oh, one man fún <laughs> you, wá jẹun, wá dé lọ. You understand? Thank you. Or one man sọ pé ah don't worry me too i did for you you understand. baby you dey eh, for me. so and i just i i feel like mr macaroni he has really raised the bar for a lot of skit makers and content creators out there because he really pays now for those people that do production because i've entered production too and i can't lie it's not easy. Hmm. and um, I, I produced my first movie um, in September and I was in fact miscellaneously. ló bà gbogbo ẹ̀ jẹ́ mi ò budget fún miscellaneous dada, ah. and miscellaneous was now what was the most expensive your yes. budget. So what I, what I budgeted for, the extras, everybody, it was just a lot and the money was not enough at the end of the day because to make to to create reality is not easy it is Absolutely. very expensive very very expensive depending on your taste yes depending on what you want to do except if you want to do a shabby job Mm. Do you understand? So the way me I saw it from the beginning, got tomorrow. I was like, ah, maybe you know, two people here, three people here, but director or what? pé oh, no, two people cannot work, three people cannot work, twenty people. Níbo, from where? where is the money going? from? from? <laughs> and you know, while you are producing, while you are shooting, you need to, you know, be able to think. And at some spot. point, you get agitated. Yeah, you get agitated, mm. things like that. So sometimes it's not easy to pay certain people. It is not easy. But me, I would say that if you if you know you want to enter production, budget well, especially for extras. They are the ones that suffer the most. Extras, woman, woman, ń you. jù even with food it's not all of them that get food because i've been an extra in a lot of movies that people don't even know that oh Kemi was there do you get and most of those places i didn't eat mm. i bought food myself and they didn't even pay me well some places i've gone to two thousand naira ni mo gbà five thousand naira ni mo gbà do you get and that's how they paid people Hmm. So I just feel like if you're entering production, budget very very well because you need to pay people for their you need to pay, I know it seems easy you know acting man sometimes ẹ máa eh, pé hmm, ẹ kàn ṣe é kàn ṣe é kẹkọọ rẹ kọjá bẹ́ẹ̀ eh, rírìn yẹn eh, lè lo ten ten minutes twenty minutes ah. just go like this come back go like this come back. movie tí mo produce there was a scene where staircase scene ni and everybody was supposed to like you know run upstairs so and we took that scene like ten times. You understand? And those extras. Welcome to the club. Thank you. Those extras, they kept on running and running. At some point, I saw their faces and they were like, <gasps> <laughs> and which you would also require to give them yes, a break to give them a break so you know i feel like every every um everybody matters on set so budget wisely so you can pay people for their craft don't don't say mm, you are giving them you are giving them Publicity, an opportunity you are giving, yeah, you are giving them an opportunity that's yes the, you are giving the, yes, you are giving them an opportunity, but you don't need to say it to their faces that you're giving them an opportunity. Just they know it already do you get it's even extra self that will repost your work more than the major the people listers. the a-listers that you kept inside the movie mm. extra because they want to be seen they will repost it they will share to their family members that one scene that they acted they want everybody to see so you need to appreciate both your extras everybody everybody is important the reason why i'm even you know so emphasizing on action because they're like the least people that people you know put attention that, yes mm. that that people pay attention to so yes it's very very important. Tems mama àwọn làgbà lálejò lẹ́nu eh, gbogbo yín ti mọ̀ mọ́mí wa ìyàwó dádì wa ìyẹn Mr Macaroni Kẹ́mi Ikuṣeédùn láti ìlú Ondo eh, ṣé ẹ máa bá wa kí àwọn èèyàn ní èdè Ondo. Eh? Eh Hmm? Eh. Is that what? Is it waiting? Kikiski. Girls, girl, okay. <laughs> Are you telling me what I think I know? Eh, no. Omo Ondo ni ni eh. bolondo, tori Ondo po. pọ̀. Òkìtìpupa. Òkìtìpupa. Àwọn ará àkálẹ̀. Yes. Ẹ wàá gbèdè ẹ ṣe yẹ. Ṣé ẹ̀gbọ́n wọn ẹ̀fọn? wọ́n ẹ̀gbọ́n wọn ẹ̀fọ̀ o ti eh. gbọ́n tí mo wí ọ̀rẹ́ dì í eh, eh, ó dẹ̀ bá wa kí wọ́n lédè ìkálẹ̀. yóò lè kí wọ́n lédè ìkálẹ̀. ṣe ìkálẹ̀ ń diaspora lẹ́yìn. <laughs> àlẹ́ o. Hmm. wọ́n ti dáhùn bẹ́yìn àgbẹ̀ wọ́n ti dáhùn. tàbá ní lọ forward. no that's. Mm, mm, peace is okay like that. ó dà lẹ́nu iṣẹ́ yín production tẹ̀lé yẹn ṣe kọjá yẹn is that the first. yes that's my first um, first production mi nìyẹn ṣé ó ti jáde àbí ó ṣì wà in post production. Still, it's still in post production. ẹ bá mi fi fígọ̀ sí bí èlò lẹ́nà. ọ̀nà owó àti yíyá àti kíkó mo mọ̀ pé oyin nìkan kọ́ eh. àti káwọn èèyàn máa máa bí ìlú yín àti yíyá àti kíkó àtònírú àtàlápà àti pápọ̀. let's just say it was it was more than twenty m. More than 20 M. Yes. So that means we should be expecting something exhilarating. Yes. You should. Really? Yes. Directed ah, by directed by JJ Skills. JJ Skills. Ah, yes. Orúkọ tẹ̀tẹ̀ dárúkọ yẹn náà ó wà ńbẹ̀. Kí wá ní relationship ẹ̀yin àti other colleagues? A kì í sábà rí yín nínú other roles, movies, cinema projects and all. Ṣé ẹ̀yin lẹ limit ara yín pé mm. nǹkan tí mo fẹ́ máa ṣe rè àbí wọn ò tí ì máa pè yín àbí terms and conditions o. It's no, getting. You know, you you you too. You understand the entertainment industry. Most times when you pick up a particular character, mm. character mommy, what tí wọ́n she, listen. everybody máa rò pé hmm, old woman ni woman yìí ń Also, people just feel character Mommy, wa nìkan ló lè Stereotyping. Yes. So I I usually that's why if you see me, you know, normally. it's very hard for you to, you know, picture relate Both. Yes, okay. to relate both. And I feel like that's what makes an actor. So most times wọ́n me, rí mi pé Kẹ́mi ni mí, wọ́n ti rí Sometimes when I when I play the role of Momiwa, when I when I talk, I sound like I can speak Yoruba. But the yeah. truth is, me only saw sọ Yorùbá demo. They saw Yorùbá. So you, I sound like, oh, I, I sound like this old woman that can speak Yoruba and you know everything. You know is, the, um, yes, the learned yes, type learned, of our mothers, um, yeah? Uh, type of our mothers. But I am not really like that in real life. Like I don't speak Yoruba fluently like that. Like I don't, I don't just go about speaking Yoruba because I know that oh sound. You know, okay. bako. Kí wọ́n àti ọ̀tún ajá yín nínú Nollywood ti wà yín sìn. Mm. Ó ti ó ti appear bí deficit Mm. because ẹ lè sọ Yorùbá dáadáa. Tọ́ bá gbé script mm. ìjìnlẹ̀ Yorùbá láti lóore mímọ́ fún yín bá ẹ̀ tẹ̀ tún lè kà á. No. Okay. So recently, I also featured in a Yoruba <laughs> and it was stressful. It was limiting, but it was stressful. As an actor, yes, so it limits me. Pé mi ò lè ṣe àwọn Yoruba movies. But there are other things and there are other roles and there are other actresses. There are other, you know, actors as well. Kò ń everything ló máa ṣe. It's not everything that you do. And plus, we have this um If there's a big job that will require me to speak Yoruba very well, I'll take one month, ma she. There's a particular language I know how to speak and it's it's because I watch movies in that language a lot. She she Korea? Yeah, Korean. Ifajano. <laughs> After year now. Wọ́n tẹ̀lé sọ Korea like ó máa sound nice. Ó máa sound original. Ó máa sound original ju bóyá ká fi ẹ eh, ká tún máa fi mú lọ ká wá fi mú lọ eh, eh, ẹ mú yẹn wá. <laughs> kódà ẹ jẹ́ ká wá wò lẹ́nu iṣẹ́ yín láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ theatre acting and all of that has there been any time you have been embarrassed sexually? Ah, plenty the times. most embarrassing one. okay not embarrassed yet yeah, but you know embarrassed not embarrassed in front of people but embarrassed in the sense that mo ti get role yẹn. Yeah but nítorí àwọn little little things mi ò lè ṣe wọ́n kàn yọ dúró <laughs> mo kàn rí pé wọ́n ti start production without me ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn so but it's not a big deal i feel like you know if you don't if you don't do a particular job it doesn't mean that you have you have lost it in life no there's always space for every for another actor somewhere else. i think if a young woman can tell us women that if there is no space for you here it doesn't mean you should kill yourself má para ẹ̀ ibẹ̀ ni most of the ti máa lọ́sẹ̀ fẹ́ ló lẹ cooking kò last long mm. it doesn't eh. last long most most of them that you know do certain things just to get a particular role it doesn't last long because you are not the one that made that gave it to yourself you got you too you were just privileged by yes you were just so you you you don't you don't you never see the value of it There are so many people that I'm out of audition, audition. Like I see them now in movies and I'm proud of them because I'm like, me, maybe I branch into content creation. You know, that's why a lot of people just felt, mm, okay, she, I think she's she's succeeding. But the truth is, my first love has always just been acting in movies. Do you get? Has just been acting in movies. My the movie that I produced, I produced it in English and Korean. Actually, we we spoke Korean in the movie. So it was very stressful for me. <coughs> sorry, excuse me. I got a lot of people that could speak Korean, you know, in the movie. So small, small, I saw Korean. Even the people that could not speak Korean, I come one saw. So it was a very sweet thing. I don't, I don't, I don't, I don't feel like um um if you if you get something through a particular means that you just you just know that they kept you there because of your oh, family yeah oh merit mm. i don't think you go i don't really think you go far there are some people that have gone far oh yeah, there are some of people, course the one dates they were oh, on dates they were, cons they were consistent yes so they had they with opening and no, sleeping on the bed I've, I've told you heaven is the goal heaven is the goal hey, Ken's mama i know that there was a time ago that man stay your white ha man man stay your white you see men don't trust men no ṣọ́ra fọkùnrin o Ọlọ́run wà pẹ̀lú ẹ o but tí n bá ní kí you are single now and yeah. so God can answer prayer from anywhere even if it's from Korea A mm. àkàṣọ àwa déédéé náà ni ẹ pé wà wà wà àmọ́ what's your ideal kind of man. Ha! Ah. first of all a God-fearing man. Wọ́n dé. Wait, mi ò dé o. Wọ́n dé. A lot of people use it loosely. They don't okay. they don't understand when people say um, a God-fearing God, man. A God-fearing man. A lot of people just say, I want a God-fearing man. They don't really ọ̀nà kókó kókó yẹn wọn wọn ọ̀nà sáà fún wa ní nitty gritty. a God-fearing man wọn ní cheat on you and that see see even even when they want to cheat on you mm. or when they when they start having certain the issues thoughts. the thoughts mm. wọ́n ní conscience àwọn kan wọ́n cheat wọ́n ní conscience wọ́n ní conscience Rara. and those ones are the ones that will keep on cheating and cheating a man that you know goes out and maybe he has not cheated for like twenty years of the marriage twenty-one years maybe one particular day wá ṣe nǹkan díẹ̀ you understand mm-hmm. i would i don't i don't condone it o but ó máa ní conscience ó máa wá sọ fún ẹ pé ah má fa o nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ o. àwa jẹ́wọ́ ó wá yes ó wá jẹ́wọ́ that's a God fearing man truly that's what truly. i feel but a man that would not even care that would disrespect you dáhùn náà tí ò bìkítà tí ò tiẹ̀ kọ̀ọ̀kan oró tiẹ̀ rárá. oró tiẹ̀ rárá mm. mi ò fẹ́ i don't want that kind of person i want a God-fearing man that I, in, oh, no matter what he does ó mama, ó mama, ó mama, ó mama, feel bad pé ah mo ṣe nǹkan báyìí báyìí o you know things like in the moment he sees me he will know that ah this thing that i did i did something bad to this girl that's the kind of person i want i want a God-fearing man. ẹ jẹ́ kí n yà díẹ̀ nínú cheating with conscience and mm. cheating without conscience. Mm. no cheating at all. <laughs> are you in this planet. i don't want. are you from this our space. èmi kò gonna cheat though? èmi kò gonna cheat though? no but you be sincere if you cheat you will cheat it's counter no, cheating. so the thing is i will only tell him that i will cheat back scare him. to scare him but i don't believe in doing something bad just to relieve something bad. amaforo yaoro. yes. Mm. Mm -mm it will not go, it will not end well because you are just hurting yourself. Yeah. You are hurting your body, you are disrespecting your body. If you feel like you don't want to go out there, then don't go out there. But it doesn't mean that someone should disrespect you. So you definitely wàá sọ fún pé ah please o oh, I, I'm going to cheat on you. If you cheat on me, I will cheat on you o. Oh fifty fifty. fifty fifty ni o. kò lè tọrọ. yes na by the time you no see me for one year after you just in fact it's not even cheating you just you you do something you start talking to another woman like this. kó bẹ́ẹ̀ láti gbé flẹ̀. ẹ kó mm, o ti lọ o ti lọ that's gone that's gone yeah. and this generation this oh. generation they would they would just leave you not unlike our parents Yeah, but because no matter it's they circumstance do, they... that almost every I'm not saying but every they... almost every man cheats. Yes. So that's why you are saying unlike our parents. Our they, they will that. stay. They they will stay because they don't care. Um, they will pray, they will say it's the devil. You understand? Mm. But our amọ̀ pé pé ṣe jẹ́ now you no in Nigeria because it's raining. Because you no go to Ghana if it still rain there. Oh. Yeah, it will rain there but. You're not from Ghana, I'm going to Abrikos again. Àwọn gan-an ọmọ máa jẹ́ kó rain nǹkan tó máa ṣẹlẹ̀ ni everybody now you don't know that plus women no plus men everybody now they are cheating you don't know. mi mọ mi ti ka o. Eh, really ẹ eh, ti cheat. èmi mi èmi ogun rè mi cheat <laughs> àdúgbò kí ló jẹ bẹ́ẹ̀ àdúgbò wo ló ti wá. ó dáa lákòótán lákòótán pátápátá ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ẹ kọ́kọ́ ẹ ti sọ wípé kárátà mọ́ mi wà hmm. pé ẹ lérò wípé ó máa tán níjọ́ kan hmm. tí kárátà yẹn bá tán. I feel like in everything you're doing in life, do not be dependent on a particular source of income. It can be taken away from you. It can, it can, it can end one day. That's what I meant in that interview. Not that, oh, one day I'm saying it, maybe December 1st. You understand? I want to go. No. Yes. So don't be so dependent on a particular thing because it can be taken away from you. Even money can be taken away from you at any point in time. But if you have God and you know that, because that God is the only constant thing in your life. I don't know if you're a Christian. So God yeah. is your only constant thing in your life. That's the only thing that you should, you should know that, okay, oh, till death, even after death, you know that you are with God. Apart from that, I don't think anything is With God is a majority. Am Almost ẹ pẹ̀lẹ́ ọmọ kérúbù lèmi akọrin kí n sọ ní adé ó ní wo lẹ́tí ẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ what's your favourite song or your favourite artist. artist Davido. is Davido ya yeah, yeah. sing one Davido song. give me assurance. Ah, love again. Assurance. Love again. Give my baby assurance. Love again. Oh, you're just, you're hopelessly in love again. I can tell you that you don't want cheating. I don't. Kó tó di pé àwa lọ pátápátá anything tẹ́ bá máa sọ́ọ̀sì anything anything yẹn mo fi encapsulate òyìnbó ni o gbogbo nǹkan tẹ́ ẹ bá máa sọ yorùbá lẹ fi máa sọ torí tá a bá ní káwọn gbogbo yorùbá tẹ́ sọ lórí ètò ilé ni kò tó ṣíbí ìkọmọ eh? kò tó ṣíbí ìdákọmọ báyìí kò tó teaspoon ọlọ. Eh, too much of everything is not good. yorùbá tún lè òyìnbó tún lè lè o ẹ máa sọ fáìn ni o. Um, gbogbo nǹkan tó dùn kò <laughs> dáa. ẹ̀rọ náà ẹ̀ struggle ó dá lákòótán ẹ bá mi advice àwọn omidan bíi tìyín ṣé ní yorùbá. before nǹkan tẹ́lẹ̀ nǹkan yorùbá náà lẹ́ẹ̀fi sọ ẹ bá mi sọ fún wọn torí púpọ̀ ni wọ́n lérò wípé ah o gbọ́dọ̀ jẹ́ ọmọ kékeré pẹ̀lú ọlọ́run tó tóbi small girl will be good. Mm. ẹ sọ english o. èmi bá yín túmọ̀ ẹ̀ ni. no ẹ má bá mi túmọ̀. ok mo má bá yín túmọ̀ ah wẹ́ẹ́ bẹ́ẹ̀ play. ọ̀ mo kọ́ ṣe é mo kọ́ ṣe é. <laughs> ẹ bá mi túmọ̀ ẹ bá mi túmọ̀. kí n bá yín túmọ̀ ẹ bá mi fún wọn ní ọ̀rọ̀ ìyànjú àti ìmọ̀ràn nípa àwọn tó bá fẹ́ wọnú industry báwo nìkan ṣe rìn tí wọn ò fi ní da epo sí àlà wọn. gbogbo ẹ ni màá sọ ní Yorùbá. exactly wọn ò fẹ́ advice ni. <laughs> wọn ò fẹ́ advice. wọn ò fẹ́ advice ẹ gbàdúrà that's it. <laughs> that's it ẹ kọ́ <laughs> eh? that's it ẹ fi ṣe ń kọ́. ó ti tán full stop ẹ gbàdúrà. òyìnbó ló ní full stop. Eh? òyìnbó ló ní full stop. ẹ eh? ah mo ń bọ̀. Mm no ó ti tán mo ti sọ pé ó ti tán. ìgbà tẹ́ ló ti tán ẹ tún kọ fi fún stop sí. ẹ ó ti tán ah. so kò sí advice kò sọ̀rọ̀ ìmọ̀ràn kò sọ̀rọ̀ ìyànjú. wọ́n kàn gbàdúrà ni ó tán. wọ́n kàn ṣáà máa gbàdúrà kó má fi ṣẹ́kun. wọ́n gbàdúrà wọ́n ní kẹ́ máa gbàdúrà kẹ́mi máa máa <laughs> rí pé kò lè wọ́n lè ṣe wọ́n máa fòyìnbó ńlá wọ́n máa pé ẹ máa gbàdúrà pray wọ́n ò fi wọ́ọ̀kì síbẹ̀ torí bí bẹ́ẹ̀ bàtẹ̀ sọ pé work and pray wọ́n kàn ní kẹ́ máa gbàdúrà ẹ má ṣiṣẹ́ o ẹ ṣáà máa gbàdúrà lọ́n ti ìdẹ́bẹ́ ti kúrò ní mountain of Kini, ẹ máa bọ́ sí mountain of Kini, ẹ sọ pé kẹ́mi máa máa òun ló ní kẹ́ máa gbàdúrà mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá báwọn olólùfẹ́ yín lórí ètò yẹn mọ̀mọ́ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media ẹ kàn ń wò mí kò ṣe pé ó yé yín. no ó yé mi ọjọ́ <laughs> mi bá lọ. ó yé mi ṣé kí n sọ ní English ni. ó yẹ sọ ní English. um that. láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media ó yẹ túmọ̀ ẹ̀ hmm? ẹ̀ túmọ̀ ẹ̀. Hmm? ṣe bẹ́ẹ̀ ni ilẹ̀ sọ English. no ah. mo dúró dè yín owó sì ni yín ṣé iṣẹ́ mi lélẹ́yìn ni. <laughs> wọ́n ṣe iṣẹ́ mi náà. ó dá látọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ká gbélé ìfún yín pé kẹ́ má bínú pé ó kéré gan-an o. mi ò bínú o kò mhm. kéré o mo ṣáàṣì sọ Yorùbá. ẹ ẹ ṣe máa máa sọ láti máa ṣe tán ni. ok ẹ ṣe ẹ dúpẹ́ adúpẹ́ zia òwí. <laughs> abidi ọ̀hún wọ́n ní sí àọ̀wí ẹ̀yin èèyàn wa lórí ètò yìí mọ̀mọ́ a ní ìrìn jù báyìí lọ lórí ètò fún tèmi ẹjọ́ ẹ gbìyànjú láti darapọ̀ mọ́ wa lórí àwọn ètò wa míì ẹ lè lọ sórí ẹ̀rọ ayélujára àwa lórí Facebook àwa lórí Instagram àwa lórí Twitter ẹ lè kódà lórí YouTube gan ẹ lè wo àwọn iṣẹ́ tá a ti ṣe sílẹ̀ gbogbo àwọn òṣèré gbogbo àwọn eléré àgbéléwò olórin onídàárayá tẹ̀tí ní ká gbé wa tá a ti ń gbé wa náà ẹ̀dá kò ṣe mọ̀ pé tẹ́yìn ò bàbá wa wò dámì gan ò lè jókòó bí ẹ má jẹ́ kan sáà kì í torí Ọlọ́run ẹ fún gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń darapọ̀ mọ́ wa pẹ̀lú ìpolówó ọjà àti ẹ̀yin tí ẹ ń bá wa dòwò pọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lè jẹ́ ká tiẹ̀ jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn tiwa orúkọ tèmi ò yípadà olúwadámilọ́lá ọmọ ọbánirẹ ká tó fi eré àti ayọ̀ pàdé nígbà mìíràn ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín tí ò bá ti kàn yín ẹ má dá sí yín tí wọn ò bá ti pè yín sí ẹ má yọ ẹnu sí bí bọ̀dá kan ṣe gba blow lẹ́nu nìyẹn a ṣe ń dá owó tí wọ́n fẹ́ fi lọ dẹ́ńtàkì ẹ̀ kan tó fẹ́ fi lọ gba eyín a ṣe ń dá fún wọn kò ní dá èrè o.